tó ti pẹ́ o. alòló lomi ń jẹ́ àti wáyé egún àti rọ̀rùn àkàlà ojúrojú tòkì dá olómi tútù tí ń ṣaya àgbọ́nìrègún ifá lóde kéeku èmi lóde wọ́ ìfẹ́ èrìjà lọ ẹ má folómi tútù fún pupa kẹ́ ẹ má fi fárùn ṣe ògbélé o olómi tútù olómi tútù má fi wá fún pupa o ká má ṣàrùn ká má ṣàárẹ̀ ẹ kírèdé fún wa kérèdé fún wa o ní báyìí a ti ṣípa yan gédé dá Ọ̀rúnmìlà bàbá máa gbẹ́rù tiẹ̀ lórí ẹ léèrè ká ṣípá ká yan o a gbọ́dọ̀ kú kára wa dá o kára wa dá ti kú kára wa dá tàrùn ẹ kárùn kan máa fi lè wá ṣe bùgbé o léèrè tá à ń ṣọdún olómi tútù yìí kọ́rọ̀ wa bẹ̀rẹ̀ sí ní tútù ẹ tútù tútù òun là ń bá lè olúwẹ̀rí ẹ tútù báyìí là ń bá lè gùn ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tiwọ̀ ọ̀rọ̀ wọ́ gbogbo ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sí ní dẹ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní tutù kó tutù fún agbému wọ́n ní kàtàlẹ̀ ká tó ta sẹ́nu kìtìlẹ̀ má pọ̀ ju tẹ́nu lọ tààrà lódò ń ṣe àwọn ni wọ́n ṣe bá fúkú lòdò tó ń ṣọmọ ọlọ́tí apẹ ikú ò gbọ́dọ̀ pa wá lè nù àrùn gbọ́dọ̀ ṣe wá kú lòdò ló gbọ́ tí báwo nígbà ìjíǹjì. gbogbo awo náà ṣàdúrà fún wọn ní kíkú má pa kú lòdò ká lè rọ́tì mu ikú ò ní pa gbogbo èèyàn ọmọ olómi tútù o àrùn ò ní fòdè wa ṣe bùgbé bẹ́ẹ̀ ni kó ṣe rí o kó má ṣe kó má yẹ̀ Ee, èyí tí mò ń sọ lẹ́nu ṣé ṣé ò gbọ́dọ̀ ṣe èsùnmọ̀ ẹ̀rọ gbọ́dọ̀ ṣe ọ̀gbàrá ò ní sọ́nà ibi tábẹ́ bá sọ ni kò mú ẹ nínú wá dùn èké pàbí ó dí gágá ọ̀dàlá pàbí ó ṣì gọ̀gọ̀ lo nìkan ló pàbí tó yàn pérégedé tẹ́lẹ̀ kó yàn kó dóde ọ̀run tètè kúrò olómi wa ó fẹ́ràn gbà obì náà yàn. ìwọ̀n kí náà kan ṣe sọ́mọ aládé ó dí wa mọ́lé ayé ọwọ́ kẹta obì náà rèé ẹ̀mẹ́ta là á porí ajé ẹ̀mẹ́ta là á gbó kàn ẹ̀mẹ́ta là á pẹ́lẹ́ dàwa bá ẹni lójú aago kó tó jẹ́ ni ẹ̀mẹ́ta là á kanlẹ̀kùn oyè lótú ìfẹ́. obì yàn o. Hey! àṣẹ ìyáde fún wa àṣẹ ìyáde fún wa ara wa ya sówó ara wa lè sọmọ omi orí ọ̀tá òun ló ń sáré kiri tó ń forí sẹpọn táwọn olówó kó bá fi kú pè àwọn ọ̀fàfà oko wọn máa fa kú wa sẹ́yìn fún wa àwa ò ní bá wọn kú àjọ àṣẹ àti bá wọn kú. bẹ́ẹ̀ náà fi wé ajílẹ̀ kégbé òdòdó oníṣòwò kówó má nọjà ara wa bẹ̀rẹ̀ sí ní ilé àṣẹ wa dayọ̀ àṣẹ adé fún wa àṣẹ adé fún wa kò àṣẹ. ó yá ẹ bá mi kí yèyé mi olómi tutù èyí alágbo olódò ẹ ń gbóhùn omi o ọ̀ṣun o ẹ̀rí o ọ̀tà o àgbà o. sọ̀rọ̀ ń pa ìlú hmm, ṣọlá mo kí ẹ kú oríire. ẹ sàn. èsì ìdánwò tí a ṣe yẹn ó fìdí rẹmi. ijó bí a bá ní kí a wo ijó dáadáa ijó jẹ́ ohun tí ẹ̀dá máa ń ṣe tí a máa fi ń fi ìwúrí wa hàn bí a bá fẹ́ jó a máa fi ọwọ́ rawọ́ a máa fi ẹsẹ̀ rasẹ̀ a máa gbọ̀dí ṣùgẹ̀ṣùgẹ̀ àbí ká gbọ̀dí bẹ̀bẹ̀rẹ̀ àbí ká ṣèdí. ká ṣèdí bàlàbàlà. bẹ́ẹ̀ ni bá a bá ń ṣe gbogbo yẹn ìyẹn ni a fi ń ṣàìdájú wípé orí wa wú àbí inú wa sí nǹkan dáadáa tí <laughs> à ń ṣe òun lélẹ̀ iṣẹ́ àmúrelé ni mo fẹ́ ṣe fún yín tẹ́lẹ̀ àmọ́ kí n lè rẹ́ ìdájú wípé gbogbo ohun tí mò ń kọ́ látàárọ̀ ó yé yín màá ṣe ìdánwò ráńpẹ́ kan fún yín báyìí. kò tọ́ sí ẹ ṣọlá o kò tọ́ sí ẹ rárá màá fún yín ní ìṣẹ́jú mẹ́wàá péré kẹ́ fi gbáradì. ẹ ló bùn mí báwo ṣé wọn gbọ́ mi ibi tó wà yẹn pariwo mo ò gbọ́ ẹ bọ̀ tí wọ́n bá gbọ́ mi ẹ Mr. Alẹ́gbẹ́lẹ́yẹ ó tún ti bẹ̀rẹ̀ òṣì yẹ̀yẹ̀ ó náà fẹ́ ṣe test fún wa in ten minutes mo ò gbọ́ ẹ o okay okay yeah yeah Only in ten minutes So, bá make it. tètè máa bọ̀ ń sìn sí nǹkan tí mo ní kí n tètè wá pè fún yìnyẹn in ten minutes o ten minutes okay bye. bẹ̀rẹ̀ báyìí mo fún yín ní ọgbọ̀n ìṣẹ́jú. bí n bá jẹ̀wọ́ ní ṣọlá màá máa kọ̀ọ̀kan lọ Vivian. sá. kò sáyè fún yẹn o àìgbọ́fá là ń wòkè ifá kan ò sí ń para. dádúró dádúró bẹ́ẹ̀ yẹn kí ló dé tí ìgbọ́dọ̀ ti ń bọ̀. à ń ṣọdún ni sà à ń ṣọdún bẹ́ẹ̀ o ìjọ là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣọlá kí ló tún dé mo ní kí n má bínú ẹ̀kan yẹn ni. mi ò bínú ó ṣe ra ẹ ní o kò ṣe ètò fìdí rẹ mi ìwọ ló fìdí rẹ mi ṣé mi wá ni. ẹsà sá ẹsà ẹ fìdí rẹ mi yẹn náà ò dá ẹ jọ sọ ẹ bá mi wá nǹkan ṣe sí. kò sí ohun tí mo lè rí ṣe sí yẹn ó ti lọ ìyẹn ti kọjá nìyẹn. sá ìta tún ṣe tán ìbú yẹ kan lè bá mi tì í díẹ̀ tiẹ̀. òtún kankan bẹ. mo kọ mo kọ mo kọ. o kọ díẹ̀ ṣé láwọn akẹ́kọ̀ọ́ tó máa ń ṣe pálapàla pẹ̀lú àwọn olùkọ́ yẹn èmi ò ń ṣara wọn. èmi náà ṣe mi ṣe ṣàgùn tí mo yẹ ṣe mọ̀ pé ibi tí kò bá sọnà ẹ lè bá mi lànà síbẹ̀ èmi náà dẹ̀kẹ̀rẹ́ mi ìṣọmọ burúkú mu ẹ ti understand sir gbogbo ètò ń ṣe yìí èmi ò rí tẹ́lẹ̀ wọ́n ló ń pàkíyèsí mi sí. rárá mi ò ṣe kankan wọn kò sọ fún yín ni pé ah, mo ọmọ dad. kò sọ́nà bẹ́ẹ̀. ọ̀nà sà ẹ jọ sà kò lè máa yìí ẹ ṣé màá tún fẹ́ ṣé mo tún máa kárí nǹkan sí i ṣùgbọ́n mo kù mí àbí mo kàn ní. ó white white báyìí. kí ló ṣe. nínú school premises ojú òde máa tì ẹ́. kí ló fẹ́ tì mí lójú ń bẹ̀ mo sọ fún ẹ pé bí ọdún wa la wà náà ń ṣọdún lọ́wọ́ tí bá dẹ̀ ni pé kí n lọ lé kí n lọ change wọn pé mo máa miss test yìí. èmi tí mo jọ ẹ ojú ń tì mí o. pẹ̀lẹ́ ṣé àwọn christian ọkìn wọ ọkìn ọkìn wọn kan tó wù àwọn muslim náà wọn máa ọjà láwọn máa wé kíní sórí báyìí aṣa wa lélẹyìn náà. kò jọra wọn bẹ́ẹ̀ kò jọra wọn rárá ó wá wọdún kí ni ò jọra wọn tí bá ṣàlàyé tó bá gbogbo ẹ jẹ tí bá ṣàlàyé tó bá gbogbo ẹ jẹ kí ló bá dínú kan fún wọn. mi ò rí sí nǹkan tó wọ ọdún tó tó kó sára tó kó lọ yìí. ẹ ṣe à ń ṣọdún ni. ọkọ tó mọ̀ yẹn see my I did tell you, mad I'm going to go rock you want you know I'm not going to miss it for anything, show Mosha. Come Really? Wait. Winnie. Winnie. Kilo ló ṣẹlẹ̀ eh. báyìí? What is it? Kilo ló tó bá ń pariwo What is it? Ṣé fẹ́ sọ pé o rí i pé mo wà bẹ́ẹ̀ eh? Please excuse me. Femi or whatever it is you're being called. So just Otiremi. ti I just want to go to the hostel and rest. So just see whatever it is you want to understand. Let me, eh, just, just let me leave. No, kan tí wọn náà sọ sí, wọ́n ló tún bẹ̀ fair, but kí n fair, but èmi fẹ́ fẹ́ normal normal tẹ́lẹ̀ náà ó ní láti máa bẹ̀ mí. Iṣó ti yẹ. See, the truth about it is, èmi okay. care. okay. ò care ẹni tó ń fẹ́ Most important thing here is I want you and I want you to be my girl. Whatever it will cost me, I don't mind. You have to be mine. You know what? What? You're so annoying! I know! I'm not annoyed! Annoyed because I love you! ṣe. sọ àwọn ọ̀dọ́ ilé náà wù náà bí where I come from. sọ àtàlà àwọn ilé gangan náà wù náà bí náà. àbùkù fẹ́ da fún àwọn tó ní ẹ ẹ kálẹ̀ yín wù bí gangan náà ni. èké me baba. ìdè mẹ́ǹtì ni òun wojú. rà á pé olórí burúkú ni àbí ìwọ kékeré yìí. nítorí pé nígbà wo ọjọ́ ọjà ṣá. Ah. what a èmi ló ń fohùn lẹ̀ fún ọ as a matter of fact nítorí nǹkan kékeré tí mo ra ṣe fún ẹ nítorí pé mo rí pé o kéré o wá lórí láyà o wá lọ kó àwọn ilé wa tá làwọn. ẹ̀dẹ̀ ń wọ ọdún kaba ìbò ẹ̀dẹ̀ ń bọ̀ ń bí orí yíyí ṣá. Ah, mm, mm. ẹ má ẹ má pariwo mọ́ wọn ẹ ṣáà ń pè wọn ọ̀gá ju àwọn lọ ọ̀dà kí lẹ kí ni nǹkan tẹ fẹ́ gangan. ó gbá ọmọ tèmi lójú mo tún wá bí ibà ṣé ìdúró mi ò bẹ́ lẹ́rù ni kò tẹ̀ tẹ́lẹ̀ apology o tún lẹ́nu. sọ́dọ̀ àpò lórí burúkú ni a. ó yà mo bá ìyá ẹ̀ létí kí ló fẹ́ ṣe. láyé ò ní ẹ̀wọ̀n. tó bá wọlé kí n kú ajé tó bá wọlé kí n kú bàbá always guide me ọlọ. ẹ ẹ ó ṣú ọ̀fẹ́ ni a rí. ẹ má bínú. ẹ tún ọ̀nà àyọ̀lá ẹ̀yìn wò. tán báyìí ara ẹ ti balẹ̀. ara ẹ ti balẹ̀ I miss you I miss you I miss you when are you coming over. ìfẹ́ a máa wọ ká ní mo rántí mo mójú mo ti fi ìgò yóò ní wa ni ìbá ti fi ara mi kalẹ̀. ìṣèbí mójú wa lékelé tó ṣe mú. mo máa lọ ní òsín you staying the weekend now so. yeah. no worry. <laughs> okay so when you now drink the mojo nkan what will you now do. I joined the mojo, <laughs> actually, I'm a two seconds man, but the module is about twenty hours. Like, like, so my baby is not a two seconds man. Uh, two... Get my phone. What's up, babe? Mm. Mm. Mm-mm. Mm. Mm-mm. Okay, okay. Alright. <sighs> Um, baby, I I have to go now. Why? Um, ṣe kò ti promise pé àjọ máa wà out for the weekend ni. Um, Ṣọlá ló pè mí sí and ó um, oh, so we pay auntie wà around. Mo dẹ̀ mọ̀ wípé popsi ló máa ní kó So I have to go. nǹkan tí because ẹnìkan ni wàá pa group máa wà lára ọgbọ́n kìntàn láyé ká wà lọ sọ sure this is the thing eh? mm-hmm. why don't you tell Bossy that uh, mo uh, ní group assignment ọmọ wọn dẹ̀ lọ́ọ́ try láti ṣe wọn dẹ̀ ilé kúrò níbẹ̀ by so doing Bossy náà ní fẹ́ kó fail you know wọ́n pọ̀ làwọn àpárá gbọ́dọ̀ bá délé tán you know. <laughs> baby. Yeah. I don't know how urgent it is. Please, I have to go. Okay. You, I promise I'm going to come back tomorrow. On, no, going to see you. No I'll see you. No. Hmm? <laughs> I'll see you tomorrow. I promise. Oh. Hmm. Okay. Oh, me. What's up, look at that? Ṣé màá máa parọ́ ni? ṣé ma ah, ń parọ́ òrùn kan as a matter of fact ìgbà tó sọnà kò dùn mí because kò sẹ́nibọ̀dì ń bẹ̀ so. ok kí wàá response ẹ̀ bá tó sọ bẹ́ẹ̀. Ah, kí ni mo tún fẹ́ sọ that matter no be matter again jàre mi máa ti mo gbójú ni i no i no send the matter back. ogboju? gbójú. Ah, wo ọmọ i no react to the matter sef because kò sẹ́nibọ̀dì ń bẹ̀ so ọ̀rọ̀ yẹn ò dùn mí mo kàn gbójú ni. ṣómi nǹkan tó ń sọ ṣá ah. torí pé kò sérò ń bẹ so ohun tí crowd bá wà ń bẹ tí gbogbo school wà ń bẹ kó tó lè react ah, èèyàn pè é nírú nǹkan bẹ́ẹ̀ yẹn a thug a cultist ṣùgbọ́n nǹkan tó wà táwọn ọ̀rẹ́ ẹ̀ ti sọ kó tó sọ nǹkan bẹ́ẹ̀ yẹn think oh. about it now ó wá sọ pé kò dùn ẹ́. Ah. bọ̀bọ̀ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ náà bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ eléyìí ò ń sọ̀rọ̀ náà kí ló tẹ̀ pọ́n jẹ̀bẹ̀ lákìsà ah you give okay tell me what's the special thing in this now de wa ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn serious ju bá ṣe ń sọ yìí lọ. ọwọ́ yìí ò rí kí ní ibi what are you saying. <laughs> what i'm saying is i'm just joking. ah ó yẹ kẹ́ mọ̀ pé tí alágbẹ̀dẹ bá ti lu irin lójú kan ó ní nǹkan kan tó fẹ́ fàyọ̀ ń bẹ̀ sídà kó jẹ́ pé ó fẹ́ mold irin kó carve in a special way you guys trust me now èmi i know wetin i dey do. èmi trust ẹ ṣá. ẹ ẹ ṣé wọn máa lọ stress ẹ ọ̀rọ̀ mi láwọn lọ ń kàkùn ọmọ mo fi ẹlẹ́jà rẹ. ṣé ká máa move báyìí. mo ń bọ̀ ọ̀rọ̀ mo fẹ́ sà láti send message sí ọmọ tó lóun fẹ́ rí mi. Ah, èèyàn máa jókòó jókòó jọ ṣé kò yẹ ká ti lọ nípa ẹ. Eh, ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ọ̀rọ̀ àwọn lẹ́kítọ́rà gbogbogbò fílẹ̀ ṣé wàá yí ìkọ̀kọ̀ náà kan lọ sí wọn. Yeah, Peter, what's up? Mo wá. Eh, mo wá nílé. 500k. Ah! Eh, <laughs> eh, Lebanese yẹn. Eh? Scooby jọ mi ò ṣe mi méjì mi ò ṣe ṣe dandan ni mi ò ṣe jọ jọ jọ jọ jọ tó bá ti ní nǹkan tó bẹ́tà pè mí. wọ́n dàbọ̀ jàre abẹ́ máa gbọ́rọ̀. a fa ìwà títa ni. ṣebí peter ni o máa gbọ́rọ̀ òṣì tó ń bá mi sọ ni. kí ló sọ kó ṣẹlẹ̀. ṣebí ó kàn ń bá mi sọ pé díì wà o five hundred k o inú tèmi náà dẹ̀ ti mọ̀ inú mi ti dùn tó wá ń sọ pé o ṣe àwọn lebanese àwọn lebanese táwọn eh, manage ṣe eh, yẹn normal level ẹ yẹn o tún wá kí n ṣe lebanese yẹn lásán ṣe india ajá ẹ ẹ ṣé ògbọ́n tí mo pe scooby ṣé òmò pàjá ló ń jẹ́ scooby ẹ eh, òkè kí ló wá ṣe wá ṣẹlẹ̀. ajá fẹ́ tura ajá ẹ fẹ́ tura ó wá fẹ́ fà wá tura. ẹ ẹ ó yá ìgbà after kí ló tún wá tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́ mi náà mi ò lè ṣe náà ibi mo ti ṣèyàn gidi dé máa lọ máa ṣàjà mi ò lè ṣàjà náà. ẹ bó ṣe kò sówó tó wà involved. five hundred k ló ah, pè é. fa. five hundred. ló wá fẹ́ jẹ́ kó waste. ah. o ò ṣe àbí ó dá ẹ lójú pé ò ṣe. Ọlọ́run ò ní jẹ́ kí n ṣe rẹ. ó ṣúwọ́ wípé ò ṣe. mi ò ṣe mi lè ṣàjà. ẹ ok kò sí problem kò tí ì ah, kò tí ì fàjà ó kó tó máa ṣe fíìmù bàbá mi pe Peter padà wọ́n sọ wípé o ti ní ọ̀rẹ́ kan tó wà interested as in fully interested so kọ́ send address. Tinu mo fẹ́ ṣe Scooby. Scooby <laughs> má ṣe Scooby do. Ah! <laughs> ọ̀gbẹ́ni wo bá mi pè wọn kó send address yóò jàre bóyá wo ló ń bá mi sanwó school ìwọ tó bá ti bẹ̀rẹ̀ sí ni máa pè é sí tó ń pè lọ́tún lọ́sì bóyá wo ló máa bá mi send owó sí wọn àti wípé mélòó ni kíní Scooby mélòó ni àwọn kọ́sítọ́mù àwọn olórí burúkú náà wọ́n fi hàn fifty thousand hundred thousand o mọ nǹkan tó máa ń wà lábẹ́ wọn ẹ̀ ṣó ti wá tó tẹ̀ ṣe ni wọ́n bá mi pè bá mi pè bá mi pè bá mi pè bá mi pè. oṣù o pé náà ṣó ní káàdì ni. thank you Winnie ńkọ́? Hmm? Winnie. babe o mo ní lè wálé báyìí sórí gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ yẹn lásán mẹ́ ah mo ní distraction lórí mi ó ń gbóná. ìwọ owó tiẹ̀ tí mo ká ẹ lára jù ah mo sọ pé mo ń bọ̀ ń lé láàárọ̀ làwọn ò ń béèrè lọ́wọ́ àgbà tomorrow now ah tó bá dẹ̀ jẹ́ pé o ò lè dúró send account number ẹ̀ ẹ̀ eh, máa ṣe transfer ẹ̀ eh, ok ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ later. Tanya, Tani ẹ. Tinuke. Come in. The door's not locked. <sighs> Wá, kí ló ṣẹlẹ̀ náà? <sighs> Níbo ló ti ń bọ̀ ń tàn yìí? Um, mo jáde ní ìbẹ̀rù kí tó dé bó ti ti gé ìtàn Ah, but it's late now. I've told you several times. Mama Falerin. Oh, I'm tired. I'm sorry. Why are you carrying that line now? wait, wait, wait first. Wait, wait first. Ibo gan lo ti mo. Ah, I want to shower cocoa. Some things has to be school and some. Um, shower cocoa. Things you can tell me. Huh? Mm. Things you can tell me. Okay. Mm. Oh. Hmm? Mm. Òun nìyẹn. Okay. Ah, kí ló ṣẹlẹ̀? Officer, how may I help you? You're under arrest. Oh. Uh, ah, Mr. Man, àkókò gbà wá láti máa ṣàlàyé nǹkan fún ẹsẹ̀ ah, ó ti yẹ tó bá dàgbà àwọn àsùnkò kò kàn fèsì mi. bóyá. Winnie, what a risk. move jọ. ibi tó bá lè lọ báwọn ọkùnrin ibi tó bá lè lọ ibi tó bá lè. o ma kú sẹ́wọ̀n ni I promise you that ma kú ma kú sẹ́wọ̀n ni. madam calm down. Fẹ́mi Fẹ́mi o lè májè o lè májè kí ló wá dé kí ló rò bíbẹ̀ kí ló rò bíbẹ̀ gbọ́lọ́ Fẹ́mi rape lílọ ṣe obìnrin yẹn ló fáìn bẹ́ẹ̀ yẹn ni àyè báwo ó fáìn náà àbí yóò rí obìnrin bó ṣe fáìn tó yẹ handsome boy like you handsome boy like you wọ́n lọ ń bá obìnrin kan lọ ń rape ṣé tipátipá ni tó bá lóun gbà òwò ó tọ́ nìyẹn náà ó tọ́ nìyẹn náà jẹ́ sẹ́fẹ́ if not that pé mo wá safe ẹ ní police station tí o máa ṣe ìdúró mi my status as me eh? fourteen years àbí twenty-one years ní straight ẹ̀wọ̀n ló máa ṣe ló máa kú sí. i'm sorry sir kò. Cool sincerely mi ò tẹ ọmọ kan tó ṣe mí. o mọ ọdún Fẹ́mi Fẹ́mi o mọ ọdún ṣe dúró I want to ask you something hmm? tó o fi gbé tó o gbèlú bẹ́ẹ̀dì tó o ti kiri yẹn bọ́ tó lọ tó ń bọ̀ tó fi dà sí ọmọ ọdún ṣe ọmọ ọdún ṣe unknown you know wetin you be animal animal. Oh, I'm sorry, I'm sorry, darling. Put that, put that, come out tó bá ti ṣe nǹkan tó dáa wọn máa rìn wọn máa rìn gbèrègbèrè káàkiri I mean what is this process for what kind of rubbish is this ṣé bó ṣe tọ́ ẹ̀ nìyẹn ah, Chineke Chineke. ọ́fíìsì ẹ̀ dúró mi understand ẹ̀kọ́ mú mi wá síta mi báyìí whatever oh ó yá mo fi ìpò yẹ ká máa sọ̀rọ̀ nínú ọ́fíìsì ni now I don't understand. ṣàfàrà ìbàlẹ̀ ṣàfàrà ìbàlẹ̀ o ṣorí ó yẹ kí n sọ́nù ọ́fíìsì ọ̀rọ̀ tí mo fẹ́ báyìí sọ kì í ṣe ní ọ́fíìsì mo ṣe mú ẹ wá síta. Ah, ah. ẹ ń bọ. farabalẹ̀ sórí mo fẹ́ jẹ́ kó mọ̀ pé kan wà nínú ìlú yìí tí wọ́n pè ní who is they are the power of our society ṣùgbọ́n àwọn ẹni tá à ń sọ yìí ilẹ̀kùn tí wọ́n bá fi lè tì ọlọ́run nìkan ló lè ṣí. ẹ ló nà ó ṣé bó ló ti wà nínú street ni mo wà lẹ́nu gé jàre kí ló tó dá mi láàmú báyìí wàá ti rí Gbémisọ́lá Àjàyí street all right all right má pẹ́ jọ má pẹ́ má pẹ́ ah ah ah ah sọlá kí ló ṣẹlẹ̀. ẹ jọjọ kí ló ń ṣe ládùúgbò yìí. ọ̀ọ́ tèmi ń ṣe ládùúgbò ìwọ ló yẹ kí mi béèrè pé kí ni ìwọ wá ṣe ládùúgbò ilé tèmi lélẹ́yìn náà. irọ́ ni o ah. anyways èmi máa sáré wá nǹkan jẹ ni àmọ́ olórí burúkú tá a wá bá owó pàjáwìrì ló san ó ní bá a ṣe rìn la ṣe ń kó ni. ẹ ó máa rí bẹ́ẹ̀ ó mọ kákó ọ̀nà máa ń ṣe bóyá ń ṣe ń gbà yẹn tó máa di káká ó mọ ó máa. ẹ ṣebí ìwọ ló fà á ìwọ ló fà á nà ó ṣe bá wò ó dá mọ o ṣáà pè mí mọ a ti fáìpò wẹ àfáìn mọ nà. sori ọ̀rọ̀ tó sọ ló máa jẹ́ kí n sọ̀rọ̀ èmi máa ti jáwọ́ nu gbogbo nǹkan bẹ́ẹ̀ ah, two weeks ago ń sin banáà ìṣẹ̀fún mílíọ̀n station. Ah, ah, ó jalè ni. àmì ò jalè tó bá jẹ́ pé mo wá jalè ni kò bá pè mí màá mọ ohun tí mò ń jìyà lé lórí àṣé mo wọ̀ bọ́ ọlẹ́ bá nìsín oh oh. mo fẹ́ gbé ẹ fún gbà yín. alájà. alájà ìkànnì àwọn ọmọ tí mo gbé fún ló lọ pé hiv látara jà yìí. sori mo oh. ṣe gbé mi lọ six months orí mo ṣe kùnà. eight kilo pé. ọ̀daràn ah. tinúkẹ́ ni ayé tinúkẹ́ ti bàjẹ́. sinuke. ni tinúkẹ́. tinúkẹ́ mi. òun tiẹ̀ ni àṣàjà máa lo kọ́ńdọ̀m. Ah, wá ní ah sórí lára tó ń ṣe ó ń bà mí ó mọ̀ pé mo mọ̀ ẹ́ ah, má sọ fún tìǹbù ah má sọ fún èèyàn kankan kó ah, pàdé mi jọ mi ò lè ah ah ah ah ah ah ah yìí ló ń pè yìí gbọ́njúbọ́lá gbẹ́misọ́lá àjàyí street ó ti yí ẹ. ẹ ṣé ní ẹ̀ṣá ni. no èmi gbẹ́misọ́lá àjàyí street. wẹ́rẹ́ ṣe mọ́. Bla, kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ? I call you, you don't pick my call. Sometimes mo máa rí ẹlò wa on WhatsApp ọmọ wa online by mama bye so you just ignore me. Why? Kí ni mo ṣe fún ẹ? Tí bá tiẹ̀ ṣe gan, I think you should call me and let me know. Jọ, Tinúkẹ́ abikini kí ni wọ́n porúkọ? Ṣé o fẹ́ ṣe orí burúkú? Ah, ah. Hmm, ṣáyé o fẹ́ bàjẹ́? Ah, bóyá kò yẹ ṣé òòkàn fẹ́ jí láàárọ̀ kó o kàn rí pé gbogbo ẹ̀ ti dàrú gbogbo ẹ̀ ayé ẹ̀ ti polúkúmuṣu nǹkan ti bàjẹ́ fún ẹ. kí ló dé kí ni mo ṣe fún ẹ tó tó yẹn. o ò tí ì ṣe nǹkan fún mi bọ̀ tó o bá fẹ́ pa sọ́kàn fún at the same time tó o fẹ́ kó o ṣe nǹkan fún mi má bá mi sọ ọ̀rọ̀ òṣèlú sọ yìí mọ́ láyé ẹ láyé ẹ láyé ẹ má tún pè mí má tún dábì dúró kó tún bá mi Excuse me, what do you mean by that? ó fẹ́ máa diva. ó fẹ́ máa pretend oh hmm. news flash afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúradì bẹ́ẹ̀ ni àwọn Mr ajá tẹ́ ẹ bá ṣe ń jọ yes ajá to o I want to test láti rí pé what HIV positive so má kó àrùn ràn tára lẹ́gbẹ̀rẹ̀ kí ló ń bọ́ nípa ìròyìn tó ń jàrìnrìn nínú ọgbà wa lórí ìkànnì nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tán ló kó àrùn yìí stúdẹ̀ǹtì ẹ̀ pupa lẹ́jẹ́lẹ́jẹ́ yẹn ah, lẹ fi ń dá mi ọ̀rọ̀ rádaràda lẹ fi ń dá mi dúró èmi ò káàkùn àyè sọ̀rọ̀ lè fi ah, ẹ má mà káàkùn. Eh, àyè sọ̀rọ̀ kọ́ o àyè sọ̀rọ̀ kọ́ o ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sọmọ yìí ó kọ̀ǹfàmù. wọ́n lè ṣe mọ́ ẹ wo ibi tá a bọ̀rọ̀ dé mi ò máa fara pamọ́ fún yín mọ́ o. mo ní kí n fọ̀rọ̀ wá ẹlẹ́nu wò tẹ́lẹ̀ ni bóyá máa gbọ́ nǹkan kan mi tó yàtọ̀ lórí ọ̀rọ̀ yín lẹ́nu ẹ̀. mo ti lọ ṣàyẹ̀wò wọ́n dẹ̀ ti confam pé mi náà ti. ẹ ti ní lára ẹni ti ní ẹsẹ̀ kan tí ń bá yín kí ló dé téèyàn mọ ádámù òkì orí yín ò tiẹ̀ kì í ṣiṣẹ́ ibi tí ẹ̀mí yín ti dé kódà bọ́ gbé mọ́jèlé sínú ẹ́ńjìn mọ́tò yìí eku àwọ̀bẹ̀ á lọ jẹ wọ́n ní kẹ́ ẹ fà àwọn akẹ́kọ̀ọ́ yìí láti gbà tẹ́ bá yàrá yìí jẹ. ó débẹ̀ ah, ọlọ́run àtijọ́ ló ń pẹ́ ọlọ́run sí ó ti kó tiẹ̀ ti bá ẹ tiẹ̀ ti ká máa lọ kó má kó ràn mí má lọ kó kó ràn mí ọmọ kókó kúkú ọmọ kókó kúkú ó lọ́nà má yí kòkò kúkò á. tèmi bá yẹ olùkọ́ mi ni ṣe. ẹni tó ṣe lẹ́ẹ̀kan kú ẹni tí mo lárí náà ń kọ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́. ṣé kò sí kankan. àná ìrònú mo kàn ń bá yín kẹ́dùn ni ṣé nǹkan tẹ́ kó yẹn lé o nígbà tá kàn yẹn mọ̀ ń àánú mọ̀lẹ́bí ló ń ṣe mí o ẹ ṣáà máa lọ ẹ máa lọ ẹ máa lọ ah mo ti lójú àánú ju àánú ló ń ṣe mí ẹ máa lọ ẹ máa lọ. Ah, tó bá lọ ọ̀pọ̀tọ̀ la bá rọ̀ ọ́ máa lọ. ibi tó bá lọ ibi tó bá lọ ọmọkùnrin. àfàwọn bèbí òye òye o. I'm wà right. àmọ́ wà all right. Yeah. ah no no no no no ẹ ní láti kánjú o ah. Ah, ẹ mọ̀ pé tẹ́ bá kánjú jẹ́ ó máa jó yín láhán inú ẹ má ṣe bẹ́ẹ̀ rárá rárá torí ah bí a kà ma sọ̀rọ̀ jù ẹ̀rọ abáyín máa ṣe yín yamayama máa ṣe yín bákan bákan <laughs> ṣé ní gbogbo ilé tí mo bá yín sọ yìí abáyín oh. ṣe gbogbo eré oh. ah! ẹ̀rọ abáyín àyà yín ajá eh. máa mì yín ah. máa ṣókì yín eh. ó máa ṣe yín bákan ah, ẹ wò <laughs> ó ó bákan ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ẹ calm down ó ṣàpè bákan. <laughs> I'll be right back. Yeah, I'll be waiting. <laughs> Chief, I will Chief mo ti fẹ́ máa lọ, ẹ <laughs> ẹ̀yin gan-an act age yín rárá èmi rò pé bí wọ́n máa ṣe ń dàgbà sí ló ṣe máa máa rẹ̀ wọ́n bọ́ ẹ̀yin ẹ kàn ń ta pọ́npọ́n lọ ni ẹ ti ẹ act ẹ ẹ act age yín àtọ̀ o gbogbo bọ́n ṣe ń jù sí lẹ ṣe ń hàn lẹ ń ṣe oríṣiríṣi lẹ ń ṣe yẹn lẹ ń gbogbo styles ni kí ló dé ẹ máa calm down o in fact but anyways I enjoyed every part of it I really tried n tún ẹ máa lọ sàn. fi account number sí bẹ́ẹ̀. okay. Ah, àwọn gidi àwọn gidi. <laughs> chief chief. on a good day tí máa mú ẹ máa ń là ẹ láti wájú lọ sẹ́yìn ni. Ah. ẹ tiẹ̀ fẹ́ mọ̀ pé ti dàgbà rárá ṣá. àgbàlagbà àgbàlagbà báyìí àfi nínú ọ̀yọ̀ pa ni. ẹ ti wọlé sí. Definitely. I'm sure I'll say it. <laughs> because mo trust him chief ṣé ẹ rántí ọmọbìnrin kan tí ọmọ yín Fẹ́mi rape ń gbà kan. ẹ tó tó gbé lọ sí police station tí mo á gbà wọn lólè. good. ẹ very good ṣé ẹ rọ ọmọ yẹn ọmọ tó rape. yes anyways mo ò bá yín i am pleased to announce to you that Moa hiv positive ṣó ti yẹn sí ẹ̀yin fi ọwọ́ ọlá ẹ̀ fi gbá mi lójú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ die down case nítorí pé ẹ feel pé ẹ wà lókè àbí ẹ fi ń rẹ́rù wa anyways i'm not here to battle words with you ṣó ti yẹn enjoy it while it lasts. Chimo. Hey, wetin do me sef? I no even use condom. Ah, mo gbé, mo gbé, mo Hello. Afternoon, how are you doing? Fine, ẹ jọ Winnie ni Oh, Winnie. Okay. Do you have any appointment with her? Yes. Okay. Hold on, please. Yes, ma'am. This is the receptionist, ma'am. Good afternoon. Yes, ma'am. Someone is here to check up on you, ma'am. Okay. What's the name, sir? Uh, tell her Mr. Wale. Okay, ma. Mr. Wale. Yes, ma. Okay, okay, ma. Thank you, ma. Uh, room number? Room number, room number two oh five. Go straight. Okay. By your left turn, you see the room. Okay, thank you. You're welcome, sir. Bye, bye-bye. Bye, sir. Yeah. Really? Wait. is it kí ló ṣe é. now young lady don't give me that you are crying kí ló ṣe é. kò sí. ah èmi ò wá ní rọ́rọ́ ẹ̀kún o mi ò ní ẹ̀kún o listen kò sí nǹkan tó ń bọ̀ lókè sílé ò lè gbà àbí ṣonúkè mí lẹ́yìn mi. <laughs> What is Mommy. it? My God, you're scaring me, Winnie. okay, baby, it's okay. It's okay. It's okay. But listen, I won't be mad at you. I love you. Whatever it is, you can't tell me. I mean, it's fine. Um, Okonikinwa working. I have to get back to marrying Emma Warren. Winnie, listen. I don't know what it is, but we can talk about it. Mommy, it's fine. I can handle it. Oh, you're crying. No, it's um. Mommy, don't worry, Emma. It's just, it's nothing. Me tell Shibata is what to be Jumila because I don't understand. Don't. Mommy, it's, mommy, it's okay. Emma worries. Okay, okay ó ló ni I already prepared lunch for us why are you leaving. bóyá next time bóyá màá wá kí n bẹ́ẹ̀ má wọ̀rọ̀ I have to go now. love you mommy. Julie. Yes, ma'am. How are you? I'm fine. Okay. Oh. Tell them to clean my okay? Okay, ma'am. I'm stepping out for some time. Okay. See you later. Thank you, ma'am. Thank you. Oh, yeah. Maria, Yes, ma'am. Okay, sorry, please hold on. What is your name, sir? Emeka Obi. Oh, Mr. Emeka Obi, yes. Okay, sir. Room 204. Go straight by your left. Ẹ jẹ́ má bínú. Yes, sir. Lady tó bọ́ tàn sí mi. Ṣé She ṣiṣẹ́ ń bí? Oh, no, no. She's one of our customers. Oh. Ó dẹ̀ máa wá bí dáadáa. Very well. thank you. You're welcome, sir. living right away. now. Ah, calm down <laughs> má ṣe sùúrù ni ò ní ìdá ti kánjú. calm down tábà ti débi iṣẹ́ máa ń ṣe ni ẹ máa rọ ọmọ tó fún àyìnkò máa yọ ní ìṣẹ́ calm down now kí ló jẹ ló ah, jẹ. abba now ṣé o rò pé máa kó nǹkan ní lára rẹ mi. Oh, oh, oh, not at all now safety first. safety báwo aláyé ju kinní dànù kó jẹ́ ká ṣe kinní jọ i love it raw. ṣé o like it you don't like it raw. not really it's not that i don't like it raw mo like it raw emi go on last week pẹ̀lú <laughs> nylon now but mo kàn wí safety first náà ni. okay actually mo mọ̀ pé safety first but sori torí pé mo kàn I mean naturally mi kì í without um, i'm always taking this along but torí pé mo kàn develop kind of special interest in you mo kàn like eh, naturally torí àmì wẹ́n fi ṣe o mi ṣe pàdé other person o so <laughs> eléyìí ti yẹ bí wọ́n ti wọ́n jẹ dé kò sí ah, wàhálà let's get down to business. <laughs> Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit, as it was in the beginning, it's now, and ever shall be, world without end. Hail, Holy Queen, Mother of Mercy, hail our lives, our sweetness, and our hope. To him do we crave, poor banished children of Eve. To him do we send up our sighs, mourning and weeping in this valley of tears. Turn then, O oh, most gracious advocate, your eyes of mercy towards us, and after this our exile, show unto us the blessed fruit of your womb, Jesus. O clement, O loving, O sweet Virgin Mary, pray for us, Holy Mother of God, that we may be made worthy of promises of Christ. May the souls of all the faithful departed through the mercy of God rest in peace. May the soul of my rest in peace. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. join you. Thank you. Chef, you my name is Emeka and I'm DOP. Can I meet you? Ibo ni Yoruba ń dán lẹ́nu <laughs> And again, you don't even look, you don't look Ibo, I don't know. <laughs> well, I get that all the time. ṣe ẹ mọ̀ pé àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní àkímọ ẹ nínú ẹni. ìyẹn náà tún wà ń bẹ. ẹ ọmọ Ìgbò ni mí lóòótọ́ àmọ́ mo pọ̀ Yorùbá torí Èkó ló bí mi sí. oh oh oh okay okay. um, you've not told me your name. oh my bad orúkọ tèmi ni Winnie. Winnie. yeah. oh that's a beautiful name. thank you. well I don't know. Do you mind having a conversation with me as your friend? I don't understand. How do you mean? We ain't friends. Ẹ binu, mo kà assume pé ọ̀rẹ́ ni wá already since mo máa ń kí n tẹ̀lé máa mi lóhùn. Assumption is a killer of time. Ṣé o tún yẹ bẹ́yẹn? Sorry. ẹjọ́ ò lè jẹ́ ẹjọ́ ẹni ká má mọ̀ dá o. nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ oh it's heavy I know but kò yẹ kó tó ẹ láti wá máa ṣe gbogbo nǹkan tó ń ṣe It can be greater than this. You've got special values You're powerful. You have a lot of greatness in you beyond what you're doing. So, Winnie, I know how you feel. Stop crying. Stop crying. I know how you feel. Ṣorí it just mo ti you're special nǹkan gidi lè tara ẹ jáde. I, I don't know the kind of aura you possess. I don't know where the energy is coming from. But the moment I set my eyes on you, ni mo ti wá attracted sí ẹ. And you're beyond your lifestyle. Who says you can't be the president of this country? Mm-hmm. Who says you can't be the CEO of, the, of a multinational firm? You're powerful. You're great. You have special qualities in you beyond what you're doing. No, you're not wasted. Nǹkan gidi máa I'm winning. Makimo, Makimo. See, it is just too much for me to bear, you know. Okay, do I just pay work or money, money? It. See, I don't. I know how you feel. You don't. promise, I do. I do, I, I do. So yeah, I do. But you know what? This is the reason I came into your life. lójú inú mi tó bá lójú inú mọ̀ pé o kì í ṣe ẹni téèyàn ń gbé tán jù rẹ. Can you be mine forever? I don't understand. How do you mean? <laughs> When I want to marry you. See, I'm not cut out for this I'm, I'm not sure. i no, no, no. Oh, well, I know it's going to take some time before you can process this and get into the reality. But I'm serious. So, Winnie, on a more serious note, I want you to marry me. you know, and, and apart from that, you, you won't understand. I don't want this. You know how best the should explain it for. It's just... Uh, <sighs> I don't know, like... I understand you. But Omope, mọ̀ pé ọkùnrin And kò easy for me now. Ẹ̀jẹ̀ run through veins me now. Ẹ̀jọ̀ now. And I've waited for so long. Okay, fine. If there's if this is what this is all about, let me just. Um, no, hold oh, on, no, no, oh, yeah, yeah, Nisru, Nisru, Nisru. I'm not forcing you. It has to be mutual. Do you understand? I would patiently wait till whenever you're ready, okay? I love you. I love you too. <laughs> Eh, mo mo jí side lára lánìí Sorry, traffic. ṣàánú náà èmi nìkan ló máa bọ́ àǹbí báyìí. ṣé kájọ ló ń gbà yín. ah no way because the last time tí mo tẹ̀lé ẹ ah orin yẹn ṣe mí ó ti pọ̀ jù ah no i can't i can't stand it. look at you Any òrùn pa tójú ọ̀pá kí ló máa pa. mo ò blame ẹ̀ náà wà tó yẹ pé wọ́n lo helmet tó ti fi bo gbogbo orí ẹ̀. but ìwọ náà lo wig sórí ẹ̀ eh, is that what you kó tó máa sọ nìyẹn àbí kò sí wàhálà ṣáà all right. no well, Let me go. ò ní pẹ́ by four I should be back. okay. then the money I promised you. Oh, now I'm sending it to you. <laughs> now you're gonna make me cry. Thanks for all you do. Thank you so very much. Thank okay. you. That's okay. I've told you stop thanking me. Why? You deserve more. Oh, <laughs> <laughs> I don't know what to say. Thank you. Thank you so very much. Okay, uh, àwọn àwọn ọmọ wa kọ́tẹ́ mi mọ̀ láì kọ̀ǹdẹ̀ ju gbọ́gbọ́n mo gbádùn yìí. ibi tó bá lè lọ bá máa kú ní ibi tó bá lè lọ bá máa ibi tó bá lè lọ bá máa ibi tó bá. ẹ ṣe kí ọ̀rẹ́ ṣé wọ́n I think you know. I think you know that you're not supposed to be here. Never that uh, you, my girlfriend. I think you know. But hey, hey, hey, what's up? What's up, what's up? As I see you like that. Makagini now. Makagini kill you there. They kill you there. Michano. Mr. Akuna. Mbao. Mbao waiting. See, let them go. I see that girl in this house, máa pa ni tó ti gbọ́. kí ló pẹ́ mo mọ̀ ń bì kan mi mọ̀ ń bì kan I don't want her in this house again. if you now want to know anything about what just happened go and ask her. You know, go. um, Winnie, talk to me. Kí ló wà láàrin wa àti dad? Sorry, at this juncture, I couldn't give you a hot I, I have to be open to DNC. Rántí, story Fẹ́mi tí mo sọ fún ẹ. Yes. Suddenly, happens to be your brother. My brother? And um, your dad. Your, your, your dad and I. Your dad and I had something together. Your dad and I had something. Okay, it's okay, but at least my expect better delay so run for me now. But he still didn't say anything. okay ṣèwárí yìí tó wà tó wà important ibẹ̀ ni pé I am lẹ́yìn ìgbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ wọ́n á discover pé I am. dé nìyẹn wo mo sáré lọ ra drink ni mm. ṣọwọ́ máa wó màtá máa ra nǹkan lọ́wọ́ yẹn ó fẹ́ fẹ́ jọ pa mí if not ó ò ní bá mi níta ó pé i really don't like stepping out. kí ló dà yín pọ̀. Ah, wo ó ṣàn ń rò ló rò kó tiẹ̀ fẹ́ non stop ni. it is well èmi gan ti dé ṣe díẹ̀ mo sáré freshen up ebi ń pa yá eh. tí ìsinmi lára kò dẹ̀ sí kankan nílé àní anything. ẹ eh, jẹ́ ká máa wọnú lílọ ká dẹ̀ ṣe ìdènà. pẹ̀lú drink bottle kan. <laughs> wo babe <laughs> kí ni mo rí lónìí tí mi ò sọ fún ẹ ah! ó miss bàjẹ́. Ah! wọ́n tuntun dé ó lè rí kó má sọ ajá balẹ̀ ah, cnn. ṣé mo ti ever sọ anyone tí kò rí bẹ́ẹ̀ fún ẹ rí mi ò lè rí mi ò mi ò kí n sọ nǹkan tójú mi ò bá tó o mi kì í gbé fake news. then yé what is it. kí ló dé. eléyìí <laughs> hot bàjẹ́ a kò parí lecture ni o hmm. a ṣe parí lecture tán abádẹ́ni ká máa lọ o afáriwo gbà ariwo yìí bá sọ ni wọ́n ń pariwo fáfáfáfáfá lecturer àtọmọ department yóò sì ní sí nìyẹn wọn ò tó one and a half kí wàá ní what's my business how does it affect me ǹjẹ́ a máa lọ. exactly sori ètò àfẹ́tẹ̀ gangan gangan gangan òun lélẹ̀ ọmọ bọ̀bọ̀ tó ń disturb ẹ̀yẹn Fẹ́mi àbí whatever his name is. all that. his girlfriend àní girlfriend dẹ̀ girlfriend dẹ̀ ẹ̀ ó ní àrùn kògbóògùn HIV. advice tèmi fẹ́ ni pé ó bẹ́tà kó jẹ́ kó jìnnà sàkání like oh, lé kẹ́sẹ̀ ẹ̀ máa balẹ̀ like don't let that idiot come to you ó máa ní ó it's going to happen so because tí mo gist fún rẹ̀ sọ fún babe wo jẹ́ kí èmi náà get the biscuit àti bóyá drink náà lèmi náà máa rí get ọ̀sán. age five. Is she joking? day. It's not like I ate you or something, but Ramo, I, I don't want to infect you with this. Ramo, you're suffering. I'm HIV positive. Oh. Okay, we need to, but how did you know? Did you run a test or something? Uh, yeah, yeah, I, I went for a test and um, but more for me. One day, I offer me a result and over, over positive. Test. Test? Yes. Um, uh, test one year. Um, for Fashi. HIV test, sir. Oh. Then hiv test. bẹ́ẹ̀ni sá. Ah, ṣé o mú blood sample dání. mo rò pé ẹ̀yin lè máa ẹ̀yin lè máa ṣe lè máa ṣe carry out um, sample yẹn. no yóò ṣe problem. Um, a lè gba sample ẹ̀ but most customers wọ́n máa prefer láti mú um, sample wọn dání it's okay. Uh, let me let me see. Vínà náà ló um, see. C Ah, O sọ wípé o ṣe pregnancy test. Ara sá. Eh, ojú ẹ̀ funfun náà. No. Okay, just the HIV. Àwọn èèyàn ń kọjá. Ẹ yẹn ti problem. Oríṣiríṣi test la máa ń ṣe. A máa ń ṣe é rìn gan. Okay, wà um, wọlé pẹ̀lú mi ń sìn máa gba sample ẹ̀ but ó máa tó three hours kí result tó jáde ṣé ó máa padà wá ni àbí ó máa dúró because èmi ń jáde. come back yes, it's okay ẹ tó wá ń sunkún hiv ò ń ṣe nǹkan tó le náà it's nothing everybody mọ nǹkan tí mò ń ṣe mí báyìí náà so o ní láti bẹ̀rù you know in South Africa ó dàbí malaria ni na it's not something. A lot of people need HIV in this country, Not and they're living good. You know, let me close. Mr. Tubosun. Okay, sorry. Dr. Tubosun. Um, office in Motimbo. Okay. There is no ẹ náà ni mo sọ fún Oh, mo máa padà oh, test It's mo wá run. Oh, um, the HIV test. I am, but uh, three hours, number four now, and this is like uh, ó ti kọjá bíi fifteen minutes kí n tó jáde kúrò ní kílé tí o late don't worry next time you shouldn't be late for an appointment because mo ti fẹ́ lẹ test result ẹ mọ ẹnu gate mẹ́rin pé tó bá ti dé you just read it you know. yes yeah yeah your result is out um, um, o test positive yes yes yes uh, you are HIV positive um, orally mo sọ fún ẹ so tó bá need the paperwork, then eh? I'll just go into the lab there, and give it to you. Do you need it? So just follow me down. Hmm? Because our doctor tí o mọ no, náà lè sọ yìí pé gbogbo nǹkan tá à not necessary. Èyí ta or gangan. So o máa tẹ̀lé mi lọ lab. We'll look lọ test result there. Eh? Hmm? Okay. All right, good girl. Okay. And did you try any other laboratory at least to be double sure oh kọ́lé kò dẹ̀ kò gbà bẹ́ẹ̀ now. there's no point mo ti mo lọ mo lọ ṣe test ó dẹ̀ ti prove positive what am I supposed to do and apart from that mi ìfẹ́ káwọn èèyàn mọ̀ so I have to just keep it to myself kì í ṣe nǹkan tí mo lè máa sọ fún anybody now But dẹ̀ fi hù pé to tó mú mi nǹkan tó tì mí gangan ni ẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ sí máa kó bẹ̀rẹ̀ sí máa pín ká okay I won't just I won't be the carrier alone. You're Your biology infect me, so I have every right láti let's láti infect I one. No, it's not it's not fair on me. No, no, when it calm down, it's, it's wrong. You don't do that. I think you need to run another test. No, you have to. But you are positive already, Mom. But you are positive, so I mean, there's no point but you don't look it okay she only antiretroviral drugs tó ń lò or something. mi ní i mean i'm not interested in all of that i just want to mo kàn fẹ́ gbẹ̀sán and that's exactly what i'm doing. no Winnie no you don't do that you don't <laughs> stop crying but can you do me a favor? I need you to run a test again. No, you have to. I mean. You will. <laughs> I mean, I am just that girl who wants a normal life. it's okay. It's okay. It's okay. I, I don't deserve this one piece. Why me? <laughs> ẹ rà mà. ó wá jíjẹ́ ilẹ̀ bàbá mi ti ṣe ṣe. báwo ni. fine thank you ma. Mm. Ah, eh? ṣàlàyé. Mm. <laughs> awesome. Well, um, this is Emeka. Ọkọ àfẹ́sọ́nà mi tí mo ti máa bá my buying tipẹ́tipẹ́. But ẹ má ẹ má rò ó pé bóyá ọmọ yín náà ni pé kíní yorùbá ẹnu ẹ fluent bàjẹ́ bàjẹ́ bàjẹ́ eléyìí ń pòwe o ìfà ó lè sọ yín nù so meet my mommy. ṣé ọ̀rọ̀ jàre my dear. kò pé tán lẹ́kàn ni orúkọ mi ni Emeka Nnamdi Obi. okay that's good èmi máa ń like kí ọmọ mọ iye orúkọ kó dẹ̀ pọ́n orúkọ òbí ẹ̀ I like when you're proud of your heritage and your name. It's Thank good. Ẹ ṣé gan Nice to meet you, ma. Ṣé o bínú pé Little Palace wa? Ah, this is not little, ma. <laughs> But um, you said your name is Emeka. Emeka Nnamdi Obi. Ah, Nnamdi Obi. And I'm from Anambra State. Hmm? Nnamdi Obi. You see, the thing is, um, I have a little history with the Igbos, but come to He said you. Emeka Nandiobi. Yes, ma'am. And you're from Anambra. Yes, ma'am. Ah. Um, where in Anambra are you from? Obosi. Ah! You're from Obosi? Yes, ma'am. And your name is Emeka, Inabdiobi? Yes, Emeka Nabdiobi. Yes, um, is your father alive? Yes, he's alive. <laughs> It can't be. Mommy? It can't be, but ṣé so sọ pé bàbá ẹ ló ń jẹ́ Nnamdi Obi? Bẹ́ẹ̀ni. Jọ ṣé bàbá yìí sọ Very well, <laughs> fluently. Ah! Mommy, um, because you look like someone who jọ kò no. but <laughs> you look like someone and ibo dẹ̀ lẹ́ni yẹn. má mi ṣe mọ̀ pé méjì méjì ọlọ́run dáyàn ọmọ àwọn èèyàn máa ń jọra wọn bákan. wait is your father in this country ṣé bàbá yẹn ń gbé nílùú yìí. bẹ́ẹ̀ni ma. ó ń gbé nílùú yìí. bẹ́ẹ̀ni. ṣé mo lè rí lójú. I will be glad to meet you. your father yes. Nnamdi Obi. yes ma. Um, you, you know what give me give me some few minutes let me just have a change I'm coming. I, uh, I, ó sọ pé Nnamdi Obi Nnamdi gẹ̀gẹ̀ báyìí mo ò mi lè dúró mọ́ mi ò lè ẹ̀ndí ọ̀mọ̀ wo wọn ò dá mi fún fún wàhálà o wọn ò dá mi fún yàjẹ́ o jọ torí ọ̀la àwọn òbí mi gan fẹ́ jèrè mi ọjọ́ wo lèmi gan fẹ́ jèrè ara mi lásọdún kelo Emeka will be four by December kí ló ń bá mi sọ ojoojúmọ́ ọmọ máa fún mi story ó máa da ó máa da ó máa da mo mọ bí táwọn ẹgbẹ́ mi sì dé jọ má ní ayé mi lára kí ló dé ó máa já mi lọlé má má má má yẹn mu yìí ah ọjọ́ wo lo sì yẹn yẹn yẹn yẹn. jí àwọn àna mi ò bí ko kọ́kọ́ mi ò bí ko kọ́kọ́ mi ò bí ko. eléyìí temporary ni na. temporary ni kí ni látọdún mélòó ọdún mélòó ló fẹ́ fi ṣe permanent. èmi náà ń try. ó ò ń try èmi ò sì rí resource trying yẹn ah. o ṣáà mọ̀ pé gbogbo nǹkan tí mo ní náà ìwọ àti Nnamdi Emeka mo ná lé lórí. kí ló ní. gbogbo nǹkan tí mo kójọ yìí náà ní eh, náà. ẹ àwọn dà ṣáwọn eléyìí la nǹkan tó ní ah mo fọ o ní nǹkan ah, ìjọ o ní kankan. gbogbo ibi tá à ń wá iṣẹ́ náà sí báyìí everything block block ni eh, economy is not good ni. ṣé wọ́n go block eh, má parọ́ mọ́ economy àwọn ọ̀rẹ́ mi tó ń gbé mọ́tò kiri yẹn kò ń ṣe ní nàìjíríà iná lájọ wa. endurance endurance. àbẹ̀tọ́ ni endure mọ́ máa sọ fún mi kí n endure endure pé kí ni látọ̀dún mélòó ọdún mélòó mo fẹ́ endure. ó yẹmu yẹmu yẹmu tó o bá ro tèmi lo o ti bẹ́ẹ̀ wà náà. ìwọ ló ní mi kà á ah, wo i don give you pátápátápátá máa mú mo fún ẹ pátápátá let me just go on my way. Ah, ta ló máa take care baby ẹ náà ta ló máa take care. o ma ìwọ ò take care ṣe bá jọ ní ni mo ní mo dẹ̀ fún ẹ pátápátá máa wo má ṣèdè sí mi nílùú yín nílùú yín tó ti wá yẹn tó bá fẹ́ obìnrin wọ́n máa ń tọ́jú ìyàwó wọn ni ah, ah, mo rí àwọn ọmọ Ìgbò ni mo rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni ẹ máa gbàgbá ẹ máa gbàwọ́ kọ́kẹ́ tó fẹ́ wọn náà lè máa ti sọ gbogbo gbogbo nǹkan tó yẹ kẹ́ necessary things o ma o wá fẹ́ mi ò fìyà jẹ mi láti jọ o wá ń sọ o ma da lẹ́yìn ẹ eh, there will be good time there will be good day èmi e ò mo ma, ma, ṣe bá mi sọ nǹkan kan i'm ready to go i'm ready to leave you jọ jẹ́ kí n lọ wá life mi gẹ́ let me just go and divine myself mi ò fẹ́ gbogbo nǹkan tó ń ṣe fún mi ó ti tó gẹ́ ọjọ́ wo ló fẹ́ da ó ń sọ story fún mi lẹ́yìn ó máa da tó bá jáde ò ní mú one naira bọ̀ ọjọ́ tó bá máa mú owó bọ̀ ẹ̀ ń ẹ̀ ní ẹ̀ yà jẹ́ bí one thousand one thousand lẹ́gbẹ̀rún fúyàwó ó ń tì gan mo rí bó ṣe ń tì orí bó ṣe ń tì orí bó ṣe ń karùn-ún ọmọ wa máa pé four years ó rẹ̀ ń tì òun tì ó fẹ́ jẹ́ kórìí mi pa ni ṣé bó ṣe fẹ́ mi lélẹ̀ àwọn òbí mi gan fẹ́ jèrè mi wọ́n ń retí nǹkan tí mo fẹ́ mú bọ̀ ó rí nǹkan kan provide àfi ṣé àwọn nǹkan tó kó jọ àwọn àkísà yìí òun ni nǹkan tó achieve sínú ẹni tó ń sọ pé ó ti achieve me i'm ready to go let me just go kí ló ṣẹlẹ̀ àjọ. Ah, kò tún láíláí ṣe lè padà ní. Mọ̀yẹ̀mẹ́ka. Mọ̀yẹ̀mẹ́ka. Mọ̀yẹ̀mẹ́ka. Ah. Dáadáa ni kí lè wá ń rò tó wá tó bá wọn. Kí ló fẹ́ rà? Tẹ́ nìkan tẹ̀ ń rò tẹ̀ lè bá yàn sọ, ẹ bá mi sọ. So abẹ́ ah, ń tẹ̀lé ọ̀rọ̀ yorùbá tó ní bánú sọ máa bìnrin ọ̀sán. bóyá bóyá òun bó ṣe ń ṣe kí ló fẹ́ rajà rẹ kó dá mi lówó dá mi lóhùn kí ló máa rà. àtàwọn fẹ́ rà tọ̀ ṣé ẹni fi kún un. kí ni gbogbo ilé ìbá yìí ṣorí bẹ́ẹ̀ sí tó bá jẹ́ pé o ti ní sùúrù o ti ní sùúrù gbogbo ilé ìbá bá ṣẹlẹ̀ sí gbogbo ti dàrú báyìí everything don scatter ní sùúrù náà òbí. Hmm? You are my sister. about your sister. Huh? Mm. No, not be your brother. Òpẹ́ tí dé tó ń tó ń fi mí lẹ̀. Mo accident ńlá kan tó father and the mother dead already dead òun ni ó wá wà ń bẹ̀ tí ó tó ń sunkún was crying mo bá gbé láti gbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí sí tọ́jú ẹ̀ owó tí mo gbé ní sin accident òun ni mo fi dèèyàn láyé mi.